والصلاة والسلام على رسول الله نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وموالاه السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí adúgbò fún ọlọ́run àtọ̀rọ̀ ìfẹ́ àti ìfẹ́ ọlọ́run ọba fún ànílùwà Muhammad sallallahu alaihi wa sallam àwọn ará ilé àwọn sàhábà àti gbogbo àwa mùsùlùmí àánú ọlọ́run ìfẹ́ ọlọ́run ọba ẹ̀jẹ̀ nípa rẹ̀ tó máa bẹ́ẹ̀ kọ̀ọ̀kan àti ìtura ẹ̀la àmín ní ìtẹ̀síwájú àwọn àlàyé tí a bá bọ̀ nípa ìdájú tó àfihàn náà àwọn nǹkan tí ọlọ́run ọba wíwo ìgbà ìrà ẹ̀yìn wíwò sàn níbi jíjẹ ìgbàgbọ́ nínú rẹ̀ ó náà ní والمداومة على الأعمال الصالحة تقوي الإيمان kí èèyàn ó dúnni má àwọn sí olóore àwọn iṣẹ́ dáadáa ó máa ń fún ìgbàgbọ́ ẹni ní agbára ọ̀pọ̀lọpọ̀ sóyìnlá nàbí yìí sallallahu alaihi wasallam wọ́n ti béèrè lọ́wọ́ anabi sallallahu alaihi wasallam wípé ayé al-a'mal ahabbu ila Allah nínú àwọn ṣẹ́ ahabbu ila Allah òun ni. ọlọ́run ọba subhanahu wa ta'ala ó nífẹ̀ẹ́ sí jùlọ àbí ká sọ wípé ayyul a'mali ahabbu ila Allah qala anabi sallallahu alayhi wa sallam ó sọ wípé ha wà ní wàlúkọlà èyí tí èèyàn bá dún ní mọ́jú nínú ọ̀sẹ̀. téèyàn máa ń ṣe ní tí èèyàn ò dáwọ́ dúró lérí ẹ̀ tí èèyàn ní máa tí ìṣèpé èèyàn ń ṣe ní ìdákú ìdákú ikú tó yẹ pé èèyàn tó ní máa ilé ṣíṣe irú àwọn iṣẹ́ báyìí wàyàn kọ́la kódà kò sí pé iṣẹ́ yẹn máa níwọ̀n. ọlọ́run ọba subhanahu wa ta'ala ó máa ń nífẹ̀ẹ́ sí irúfẹ́ iṣẹ́ bẹ́ẹ̀. وكان النبي صلى الله عليه وسلم أنبوى محمد صلى الله عليه وسلم وأن إذا عمل عملا أثبته يا نبي صلى الله عليه وسلم tó bá ń ṣe iṣẹ́ kan ó ń fi ẹsẹ̀ rẹ̀ tàbí ó máa ń dún ní mà ní gbogbo ìgbà èyí fi ọjọ́ náà lọ. àwọn ìjẹ́hádù fi ra lẹ́yìn ìgbà tí wọ́n ti sọ torí pé bá sọ̀rọ̀ nípa pé àwọn iṣẹ́ olóore ó máa ń lé ìmánì kan tá a bá sọ̀rọ̀ pa sí olóore àwọn kankan bẹ tó gbúdọ̀ yí wa lábẹ́ rẹ̀ nínú tó gbúdọ̀ yí wa lábẹ́ iṣẹ́ olóore àlùmọ̀sára àti ìrẹ́yà ká máa léra wa ní alápàtútù ká máa dúndú wípé ìgbẹ́kẹ̀nìkan fún bàbá mi lọ́wọ́ ìrìnà fẹ́ ṣe àwọn ṣé olóore tó lè lé ìmánì kù ó gbúdọ̀ láwọn ọ̀dà abẹ́ sọ̀rọ̀ ó gbúdọ̀ ní. ẹlẹ́ẹ̀kejì al-istimraru alayha ó gbúdọ̀ jẹ́ pé nǹkan tí a dùn ní mọ́ ní gbogbo ìgbà tí a máa ṣe ìsìmọ́rọ̀ táàní dá táàmà tẹ̀síwájú lórí ẹ̀ wàlùmùdà wàmàtú bákan náà káwọ kókó máa bákan náà àlùsìkèhádì ìhà kí a máa gbìyànjú lórí ẹ̀ torí pé iná ìlàjà kọ́sùwàtì kọ́lbí torí pé ìwòsàn ọkàn tó le líle ọkàn. لا يصلح أن يكون علاجا مؤقتا kò dáa kó jẹ́ pé ìwòsàn ìdákúrekú láàmà fún ọkàn tó ti lè bóyá tá a bá tìtẹ̀ lónìí ó tó débi ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì àbí oṣù kan ìrìnà tó ní ìlàjì mọ́ àkàtì kí èsì pé ìwòsàn ọmọ tẹ̀lé àwọn lápèjúwe ẹni tí ó sàárẹ̀ ó lọ sílé ìwòsàn táwọn afọlóògùn wípé oògùn yìí lo ẹ̀ẹ̀kan láàárọ̀ tó bá di ọ̀sán lò tó bá tún di alẹ́ kò lò tó bá di jọ́kejì ló báyìí kọ́ wá lò fúnjọ́ mẹ́rin ẹni yẹn wá lò tójú àkọ́kọ́ kọ́ wá lò mọ́ gbàdó tún wá di ọ̀sẹ̀ kejì ó tún wá lọ ẹ̀ẹ̀kan bẹ̀ ó tún di ọ̀sẹ̀ kẹta ó tún di ọ̀sẹ̀ kẹta ó ní kó tó ìtọ̀ wà lò èèyàn túmọ̀ sí wípé irú oògùn yẹn bó ti wulẹ̀ kó oògùn yẹn dáa tó kò lè ṣiṣẹ́ àìsàn tá a fẹ́ fi kojú ẹ̀ tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọkàn tí ó bá lè oògùn rẹ̀ náà ni ó gbọ́dọ̀ jẹ́ pé àbúrò dá dúró èèyàn máa gbìyànjú rẹ̀ ní gbogbo ìgbà ní gbogbo ìgbà títí tọ́ka náà ò fi padà ṣe kí ni ò tó ní padà wá rọ̀ náà fi sọ pé yìí náà ìlàjà kọ́sùwà àkọlùbí ìwòsàn ọkàn líle làyà sọ̀rọ̀ àyàfún náà ìlàjà mọ̀ àpàtà kò lẹ́tọ̀ọ́ kò dáa ó jẹ́ pé ìwòsàn ìdákúrekú èèyàn wà èèyàn wà lọ́sí. يتحسن فيه الإيمان فترة من الزمن من الوقت تقول بيقول ìmánì yìí ó máa da ìbáṣan fi ìmán ìmánì yìí ó máa da pátárọ̀tà mìíràn wọ̀ láwọn àsìkò kan nínú gbà onímọ̀ yìí ó fi dá tó yà ó ju ìlànà tó bá tó ẹ̀yìn bá ti dá nǹkan yẹn dúró ìmánì yìí tún sọ̀rọ̀ para lọ síbi ìlú ìgbẹ́. فلينبغي أن يكون نهوضا متواصلا بالإيمان وإن تدع onìkọjẹ́ wípé ayíyàpọ̀nà ní húdà àwọn iṣẹ́ olóore téèyàn ń ṣe yẹn ó gbúdọ̀ jẹ́ ní húdà ní nàhàdọ́ kí nǹkan kó dìde wúyà kó má padà sẹ́yìn mọ́ àgàmà ní nàhàdọ́ nàhàdọ́ àyíkàkọ́ọ̀mà ó sì dìde wúyà kọjá pé bẹ̀rẹ̀ tí yàrá ti bẹ̀rẹ̀ sí olóore yẹn ayíyàpọ̀nà yàrá bẹ̀rẹ̀ ayíyàpọ̀nà ní húdà ó gbúdọ̀ jẹ́ wípé nǹkan tí ó máa lọ bẹ́ẹ̀ mùtàwàásílà tí ó máa rò papọ̀ mọ́ra wọn tí ò ní dúró pé ìmáàlì pẹ̀lú ìmáàlì wàhádà là yóǹkì ilé tá a sì ń sọ yìí kò lè rọrùn ayé kúnà ilé abẹ ìṣẹ́ àdìgbò ìbàdàn èèyàn gbúdọ̀ wà máa gbìyànjú lórí ìjọsìn lórí ìbàdàn nítorí pé téèyàn ò bá máa gbìyànjú ẹ̀mí afẹ́ máa kó súsú ẹ̀mí afẹ́ máa sinmi lérí ìbára àtẹ̀yìn ṣe ẹ̀mí ò ní fẹ́ máa tẹ̀síwájú mọ́ yàgùdà ẹ̀míṣẹ́ hà èèyàn máa ja ẹ̀mí yẹn lókun èèyàn máa fòwò ẹ̀mí torí pé ìjọsìn iṣẹ́ olóore téèyàn dún ní mọ́ téèyàn ń sin gbogbo ìgbà téèyàn dáwọ́ ẹ̀ dúró òní máa ń fọ ẹ̀mí má olóṣù máa ń fún ẹ̀mí lágbára kúrò níbi ìjọ. وقد ذكر الله في كتابه ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga sọ nínú tíra rẹ̀ iṣẹ́ Al-Qur'an Al-Karim min shahadi awliya'i fi ibadati àkùwálẹ̀ ìgbà ọlọ́run sọ nípa ìgbìyànjú àwọn ẹni ọlọ́run ọlọ́run sọ nínú nípa ìgbìyànjú wọn níbi ìṣiṣẹ́ lọ láwọn àyè tó pọ̀ lárúkọ à tàbí nínú àwọn àyè ti sọ ilé ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run sọ náà Al-Qur'an àwọn ìlẹ́ mi ṣùgbọ́n ọ̀dín ọlọ́run innama yu'minu bi ayatina àwọn tí a lè sọ pé wọ́n gba ọ̀rọ̀ ọlọ́run ọba gbọ́ innama yufidu al-qasr ìtajútajú torí pé iná ni ṣùgbọ́n máa yẹn wọ́n pè ní máa ká bá ìlànà kò gbé kí iná yẹn ó ṣiṣẹ́ mọ́ ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ó sì dúró ọ̀pẹ ìnáma dájúdájú yóò bí àyàtìnà ẹni tá a lè sọ pé ó nígbàgbọ́ sí àwọn ọ̀rọ̀ ọlọ́run àlẹ́dínà wọn làwọn rí i pé ìdá dúkìrò yíyí bí a tí wọ́n bá rántí tí wọ́n bá rán wọn létí ọ̀rọ̀ ọlọ́run wọ́n fi lẹ́tẹ̀ẹ́ wọn ni kọ́rọ̀ òṣùṣẹ́dà wọ́n ó dà wọlé lẹ́ni tí yóò forí kalẹ̀ wọ́sọ́bàbò bihamdi rabbihim wọ́n ó sì máa ṣàfọ̀mọ́ ìfọ́pẹ́ fún ọlọ́run ọba wọn wọ́n mú mi láì ṣèkìlọ̀ wọ́n yìí sì gbéra ga àmì ìmánì yẹn nínú àmì ìmánì òun ni àpọ̀wábọ̀ fún ìjọba nínú àmì ìmánì onígbàgbọ́ náà bá ròyìn àwọn onígbàgbọ́ bíi ọlọ́run wà fún lẹ́yìn ṣèkìlọ̀ wọ́n yìí ṣe kí ni ọ̀rọ̀ àti èyíkéyìí nínú kàtọ́lọ̀ wọn bá jogún fún wa nínú ìfẹ́ àti orí ayé wọn ti ṣe kí lọ lẹ́yìn ìṣàkóso wọn ìgbéraga ẹlòmíín bẹ kò tí ì máa kankan jẹ ìgbéraga ti pàṣẹ ìjẹ kò tí ì ní kankan ìgbéraga ti pàṣẹ ìjẹ Ànábì sallallahu alaihi wa sallam nínú àwọn táwọn bí sọ̀rọ̀ tó lé nípa àwọn oníjọ́ òjò kìlá náà òun náà ní àárín mùtàkàtì aláìní kò ní ìdáká o wọ́n dábàá tó fún àgbèrè àdá wà láyà wà láyà pa ó dàbí wọn wà láyà lórí ọgá jẹ àbọ̀ ìgbésà ìyá rẹ̀ náà nígbà tí ìdìbò àyè ọ̀pá igbó sọ yẹn ó túmọ̀ àpàlà ìgbà gbogbo ẹni tó jẹ́ àfa àtà ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa ńláńláńlá èyí wọn máa ṣe ìdílé mà ó bẹ̀ máa ṣe àfa ńlá kàlà bẹ́ẹ̀ bá pẹ̀lú àfa. حتى شد العلامة المحدث أبو عبد الرحمن ناصر بن الألباني رحمه الله رحمة واسعة فلا تقول أنا تولي إنما أنا تولي من طلاب العلم مو طالب ọ̀dọ̀ ánìlì mọ̀bọ́ọ́jì àlùmọ̀bọ́ọ́jì ààyè téèyàn máa ń sùn téèyàn máa ń gbọ́jà ibi téèyàn oorun nìyẹn mọ̀bọ́ọ́jì ààyè téèyàn máa ń sùn sí wọn á gbé ẹ̀gbẹ́ wọn kúrò ní ààyè tí wọ́n máa ń sùn sí àsìkò tó yẹ kí wọ́n sùn wọn ò ní sùn yẹ́dẹ̀ oorun lọ́rọ̀ gbà wọ́n wọ́n máa pè lọ́wọ́ wọ́n máa pè ọlọ́run kọ́ òfò àwọn ọ̀tọ̀ máa ní ti pé ṣe lọ wàá ìgbìmọ̀ ìlú yìí ọba àṣeyọ wù ọ lọ́nà kò sí tí ò lè ṣe o wọn àmà bẹ ní ti ìbẹ̀rù ọ̀pọ̀ màán àti ní ti ìmọ̀ràn kan àánú rẹ̀ wípé àánú ọlọ́run ọba pọ̀ ó sì máa ń fọ ẹnikẹ́ni tó bá wù ú kẹ́bù lè pé ọlọ́run ọba tó lè níyà àti tó bá wù ú yà àti ọba tó lè ọlọ́run ọba tó wà níyà. اللهم نعوذ بك من ذات الجلال وذات الشقاء وسوء القضاء وشماتة الأعداء ومما رزقناه يوفقك إنا كتاب الله في جيشنا ومنا ومما رزقناه يوفقك إنا كتاب الله في جيشنا yọ ọlọ́run jù ẹ̀yẹ tó bá ní iná tó sì bọ̀ sínú àyè ó lọ́yẹ tó yọ ọlọ́run jù torí pé ó mọ ìtumọ̀ ìlànà sójú ọ̀nà lọ ọlọ́run ọba máa ń fi àlùfà ìmọ̀ náwó sójú ọ̀nà lọ ọlọ́run kà sí sífàtán ní sífàtì ní ọ̀ka ló jẹ́ nínú ìròyìn àwọn tó nígbàgbọ́ náà lọ wàlúbùkọ́lù. إياه من صفات المنافقين من وصفات المنافقين أي كما القرآن الكريم ما ترى الله سورة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم الذين يؤمنون الإيمان بالغيب ويقيمون الصلاة ثم ماذا ومما رزقناهم هذا من صفات المؤمنين الإنفاق ṣùgbọ́n àwọn mùnàfíkì àwọn máa ń wo owó báyìí yàtọ̀ fi dúró àìdí wọn ò wo owó báyìí mùnàfíkì náà ó sì lè fẹnu ya ara sáwọ àbí ìṣeré ìgbẹ́ àgbẹ̀ lónìí one million owó ń bẹ̀rẹ̀ ìyẹn gbé wá mílíọ̀n kalẹ̀ ká bẹ̀rẹ̀ sí sàrà ká bẹ̀rẹ̀ lọ́la irọ́ ni o ìyẹn lọ da gbogbo yẹn lọ da wó ẹ bà lọ da wó nígbà tí ó bá lọ da lọ da wọ́n gbà òun rò pé àwọn ènìyàn ó ṣe nù ẹ bà lọ wó ìṣesí ìwà mọ̀nàfíkì ọ̀kan nínú pé pé ayatul mọ̀nàfíkì sàlásà ó ju sàlásà lọ wọ́n kà jẹ́ pé asúrù bẹ̀yẹ kìí ṣe asúrù pé ó kò tún bá lọ là pépé olùwáyà ní alẹ́ nípadà tó sọ ojú wa ìdá ká sọ màfájà tùlẹ́bù lè wà pé tàlá àtàlà bí ká sọ yẹn lẹ́sà mi bá bi asúrì báyìí mi ń bá bi tẹ̀lé lá àyàsẹ̀ bíi àpàṣọ kìí ṣe lójú pọ̀ ní abúgbó ṣe mọ́ni àwọn àdéhùn kan bẹ báwọn ẹgbẹ́ anabi lọ dárúkọ rẹ̀ ìdíbà anabi sọ pé kò jù bá ń lọ ó kàn tọ́ka sí àwọn èyí tó jẹ́ kókó níbàámu sí àwọn anabi bá sọ̀rọ̀ lásìkò báyìí gẹ́gẹ́ bí sàbàátú lòdì lòkùnmọ̀lá yóò mọ̀nà ìlà ìmọ̀ àwọn méje kan gbé tọ́lọ̀ ń fi wọ́n sábẹ́ òòjì níjọ́ tí òòjì sójà àpòjọ ọlọ́run tẹ̀lé méje ojú méje ṣùgbọ́n níbi tánàbí ti ń sọ̀rọ̀ àwọn ìtànàbí fẹ́ sọ lànàbí sọ̀rọ̀ nínú àwọn tó tún wà ń bẹ àlẹ́sọ̀lá àṣìlẹ̀ àlẹ́bìnrin àhábà ayọ̀dẹ́lẹ̀ ọ̀hùnlọ́ọ̀hùn yọ̀ọ̀bà kìyàmà bẹ̀rẹ̀ lèyí ẹnikẹ́ni tó bá fẹ́ kọ́lọ́ nǹkó tó fòun sábẹ́ ẹ̀bùn ìjọba ìjà kìyàmà tí ò ní sí wo ìkà àdìgbò ìjọ náà ẹ́ onítọ̀ wọn sì fi yẹ kó máa kó máa ṣe ẹ̀bẹ̀ àyùnbíọ́ àlẹ́ mọ̀ sí rẹ̀ onítọ̀hún máa ṣe ẹ̀bẹ̀ fún ẹni tí agbára bá dá láti san gbèsè ọ̀rọ̀ ẹnìkan jẹ́ olówó five thousand naira àwọn àni ilé ọ̀rẹ́ ìdàgbàrà ó lọ́wọ́ dàgbàrà lọ́sùn ìgbàsẹ̀ next week dé ọwọ́ àlọ́ba ní ẹ̀dá kan wà bí tó bá fẹ́ ọkọ̀ rẹ̀ ọkọ̀ rẹ̀ dé ẹ̀dá kan wà bí tó bá fẹ́ ọkọ̀ rẹ̀ ìgbàdí kú ìsinmi ẹ bá ń mú wò gbàdí wọn náà wà nílé gbàdí wọn náà wọlé ṣé à ń dà owó ilé nígbà tá a lọ wọlé sàn láti ọ̀dọ̀ wa kó gbogbo àgbà nílé àti gbogbo ọkọ̀ yín kọ́ àwọn ti débi ẹnìkan ní òbí olówó fún wa gbé yìí náà àwọn ni ọmọ ọmọ ọsàn ọmọ ọsàn lé níbo ló ti fẹ́ níbo ló ti fẹ́ yìí gbọ́dọ̀ ṣe irú ẹni tó bá ṣe ètò ọmọ ìyá rẹ̀ báyìí tó rí pé ọbẹ̀ sábẹ̀ kò lélẹ̀ wọ́n wá ṣe ètò náà àlọ́sọ̀kọ̀ ọ̀rọ̀ sọ́nà àlọ́dún irúfẹ́ ẹni bẹ́ẹ̀ náà yóò máa bẹ̀rẹ̀ àbẹ̀ lẹ́yìn lè mọ̀ ikú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n máa ń ṣe àwọn ìlànà ètò gbígbówó lọ́wọ́ àwọn èèyàn bóyá àwọn gbọ́múlélántà alájẹdáràn alájọ ṣọ́ọ̀tì àtọ́nìdílé ni wọ́n máa ṣẹlẹ̀ wọ́n dẹ̀ gbọ́ kan ní gbọ́mọdé látara ayé olé pọ̀. ẹni tó wá yẹ owó tí gbogbo wa náà sì rí i pé kò sí ìgbà tó wà lọ ọ̀gá ní sọ́jà wọ́n bẹ̀rẹ̀ sí ní ọ̀nà ẹ̀ fàyà ni má bá dùn àdó wọ́ jáde ká ẹ̀ kà pa àwọn olùkọ́ sí owó kankan òde jáde wọ́n bẹ̀rẹ̀ sí ní gbogbo yín ọ̀dà àlẹ́ rẹ̀ lẹ́gbẹ̀dá ẹ̀rọ dáadáa owó jáde ẹ̀ pàdé kò wá kà hátì wọn lọ láàrin ọjà àjọ kó wá rí ọkùnrin kan tí wọn dì mọ́lẹ̀ wọn sọ nípa káró òwú wọjú òwú wọn sì wọn sọ arákùnrin yẹn mọ́lẹ̀ wọn ní kí ló ṣe wọn lọ jẹ òwú hátì wọn yẹ ṣáájú bá náà e mùsùlùmí ìwọ́n jẹ́ nìkan tó jẹ́ ọlọ́rin nígbà jàlúwà olópadà bí ẹ̀tí bọ́nà àti ìjọpadà gba Islam ọmọ rẹ̀ sàájú ọmọ àtọ́bí ara àtọ́bí àwọn tí wọ́n jẹ́ ọlọ́rin wọn bọ́dọ̀ àwọn ti rẹ̀ wọ́n wá ń lọ láàrin ọjà wáyé ni ẹ̀sùn wọn sọ̀kùn wọn lọ́jà wọ́n á bèèrè pé kílẹ̀ ní yìí ṣe ẹni ẹni ọjọ́ ọ̀rọ̀ wọ́n sì rà mú láàrin ọjà ńlọ́wọ́dà ní òjò ẹ̀sùn mọ́lẹ̀ bẹ́ẹ̀ bá sọmọlẹ̀ asara àwọn èèyàn rẹ̀ wọ́n yọ ojú ẹ̀ka sá wọ́n wá sọmọlẹ̀ fà á ẹ̀dọ̀mọ̀ olómi hátìmù wa rí pípọ̀ tó bá jẹ́ ẹ̀yọ okùn lọ́rùn ẹ̀bí sùn lọ́rùn ẹ̀yìn kọ́lẹ̀ àní ẹ̀yọ okùn lọ́rùn irú Dangote mọ́tàlá hátìmù ju Dangote lọ́wọ́ òun jẹ́ pé àwọn tó ṣáájú wọ́n ní owó dàwọ́ bá tọ́lọ́n bá lè ròyìn kọ́ọ́rù nínú Al-Qur'an tọ́lọ́n sọ pé kọ́kọ́rọ́ iye owó lásán èyí sọ owó gẹ́gẹ́ o kọ́kọ́rọ́ dábí ti bí dín fowó sí làtàlú ìwúlẹ̀ ọ̀ṣùbàtì àwọn géńdé tó lé mẹ́wàá tí wọ́n bá ru kọ́kọ́rọ́ lásán ọ̀rọ̀ wọ̀ èyí sọ owó gẹ́gẹ́ o kọ́kọ́rọ́ dábí sí ilé owó lẹ́ẹ̀bì lè máa ètò ìmọ̀ fáwọn ìyàlówó ànábì Sulaiman alayhi salatu wa salam gbogbo gbàrúgbù táyì sáfẹ́ bẹ́ẹ̀ bí atẹ́ ni gbélé bí ọ̀rá ni atẹ́ ìkankan dàbò bẹ̀rẹ̀ ọ̀rá ni atẹ́ aṣọ ìlélẹ̀ bí kí wọ́n ṣe òrìjìnà aṣọ láwọn yìí bó lọ́ọ́ tún lọ lálọ́ tí wọ́n ní atẹ́ rẹ̀ ní ìyẹn tó wú ọ̀pọ̀lọpọ̀ ilé atẹ́ táyì sí débi pé pàlùkìs ìgbà tó ń gbẹ́ omi ló pè kọ̀ọ̀rọ̀ gíláàsì وكشفت عن ساقها وزن كاسو في وهو كثير وانا كاسو يبغى يبغى بعد وانا كده lọ́lànà táwọn ìjọ lọ́la Suleiman àrẹ ìsọ̀lá ìwọ sọ̀lá. táìsì gbà yẹn yàn kọ́ kọjá eléyìí táìsì tó mọ owó mọ rírà rẹ̀ ń bẹ̀ báyìí ó rò pé omi ni ẹ wo bí ó ṣe bí ó ṣe bí ó ṣe rí kò bá àwọn tó ṣáájú wọn ti àwọn tó lówó ti ṣáájú wọn ní ọ̀la wọn ti ṣáájú tó èyí lọ wá ní tí àlẹ́ wa pọ̀ ìrìn Dangote àgbà yẹn ń kọ́ òkè lónìí lẹ́gbẹ̀ẹ́ àwọn tó ti ṣáájú lẹ́gbẹ̀ẹ́ àwọn tó àmọ́ bùnà àwọn táwọn yẹn ti ní owó ìmáàlẹ̀ kẹ́lìmọ̀ láti fi ṣe ọlọ́ Hatim babalika yọ òkùnfà fún sùn lọ bàbá àbùkùnṣá Hatim lọ kó ló ìṣẹ́jú àáyá táwọn èèyàn ti rọ́lé yọ̀ bá kílódé kílódé àá mo jẹ bìrìlẹ lónìí kó tó sọ owó yẹn ti gbé a ti mọ abẹ ẹ fún mi nítorí òun bẹ ti kọ ọ̀nà náà wọn bàbá òdi sùn èyí wọn lẹ ẹnì kan ká yọjú ìtumọ̀ ẹ̀ ní pé kò léyìn náà gbogbo àti òun fọkùn tèmi lọ́rùn wàá dún àwọn èèyàn tó dé yàtọ̀ sówó tí ń bẹ lọ́wọ́ tèmi gan wà àwọn èèyàn tó ti wá bẹ̀ wọlé tó tó bìyànjú ẹni ọkàn bíi àgbo sókè dúpọ̀ ọdún kan kò ní sẹ́yìn kankan torí pé gbogbo ilé fámìlì ẹ̀ náà sẹ́yìn kan tó ní. níbi la fẹ́ pààyàn bẹ̀ ni pé kí ìyẹn ó sì kẹ̀kẹ́ fẹ́ni kí ìyẹn bá máa fẹ́ ara rẹ̀ nínú ọ̀sẹ̀ tó lè dé kí ìyẹn wà láfẹ́ àlára sí ọlọ́run tó kàn lọ́wọ́ wà lára rẹ̀. ebi tá a ti yà síbẹ̀ yẹn òun náà ní wípé wà mí máa rọ̀ sàkóyán òun yóò kẹ́kọ̀ọ́ nínú tọ́lọ̀ tó ṣe fún wọn máa yẹn ìdọ̀rùmọ́ tó bá pọ̀ àìtó nǹkan náà ni wọ́n sọ nígbà wọn nínú díẹ̀ wù náà wọ́n náà máa ń lọ sí ọ̀nà lọ tó bá ti pọ̀ àtúpọ̀ náà àkọ́lá tààlà àníwó ọlọ́run tó sọ nípa àwọn ẹni ọlọ́run káàní kọ̀lílà mìnà lẹ́yìn máa yà yàwó ayé kọ̀lílà mìnà lẹ́yìn àsìkò tó kéré ni wọ́n fi máa ń sùn máa yà yàwó ayé máa yà nàmúnù àsìkò tí wọ́n fi máa ń sùn lóru ó kéré jọjọ wàbí àṣàárù tọ́ba yìí tó sùn náà tọ́ba tó di àsìkò sàárì àsìkò sàárì tá a máa dúró sàárì tásìkò àbá ń bọ̀ àbájá òkú dẹ́ kálùbájá yìí wọ̀ wọ́n ti jí fún mi yẹ sẹ́yìn tó wọ̀ ni wọ́n tún máa tọrọ àforíjì lọ́sọ̀dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ìyẹn nìkan tó kọ́ bí wọ́n ti ń sìn yẹn lóhùn náà wọ́n bí àmúwáyé nínú owó títún bẹ lọ́wọ́ wọn nínú dúkìá tó lọ́ọ́ hapò wọ́n nígbàgbọ́ pé àwọn ẹ̀tọ́ kan bẹ̀rẹ̀ kí èsì bá wọn ìsà fáwọn tí ó béèrè nínú àwọn tí ó béèrè ìyàwó rẹ̀ ó béèrè ọmọ obìnrin dájú ọmọ obìnrin ẹ̀gbọ́n obìnrin àbúrò obìnrin ẹbí obìnrin aládùúgbò obìnrin ó ń bá ara obìnrin àwọn ò ti fi ìyẹn lẹ̀ nínú ẹ̀ ìyẹn ni ó ń kó bá wa láwùjọ láwa àti kéèyàn ó ní fifty million lọ́wọ́ kó ní òṣòwò ó sì lè má ṣòwò ní tó fà á ni wípé tó wà ní rẹ̀ hundred thousand hundred million ní target ó dẹ̀ ní fifty million lọ́wọ́ òun ti gbàgbé pé hakùn lè sà nínú yẹn hakùn tí wọ́n yẹn gbúdọ̀ yọ sílẹ̀ ṣùgbọ́n sì sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lénìí ìṣesí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti orí ẹ̀yìn ṣùgbọ́n ìṣesí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lénìí òun náà ni káwọn èèyàn máa lérò wípé tí tájẹ́ẹ̀tì wọn tọ́wọ́ wọn ò bá tí ì tẹ̀ tí sòwò tájẹ́ẹ̀tì yẹn owó òyìn ò sì lè tẹ̀ bó o ṣe ń ronú kó o ní báyìí ó ti ronú kó o ní báyìí ó ti ronú kó o ní báyìí ní sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dáhùn láti sọ̀dá wa ẹni tó ń control millions ló ní oṣù ṣùgbọ́n tí bìtì náà kan bá ṣẹlẹ̀ ọlọ́mọdà wà láàmú bọ́ bá sick àbọ̀mọ rẹ̀ sick àbíyàwó rẹ̀ sick ẹ bá lọ kí lọ́dún ọmọ ṣe é sàmìlẹ́wọ́ pọ̀ à ọ̀gá ọmọ dákẹ́ àti almost bí close to a million náà ah kò dẹ̀ sówó <laughs> owó èèyàn ó jáde ọlọ́mọ fa ẹ̀yìn wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá sì máa ń ṣe bẹ́ẹ̀ kìí lọ́lọ́ máa lúgọ sí ìjọba ẹ wà máa ká àánú ẹ nítorí pé àsọdẹkọ fún ìyọ̀ máa ṣètọrẹ àánú a máa ti ọ̀pọ̀lọpọ̀ àjálù àgbo a máa ti dàrú kí èèyàn bá lè kíyèsí àwọn ọmọ yẹn bá ní àwọn yìí àwọn tó ti bá ti ń jí lóru tó tún bẹ lọ́hùn wàfi àwọn àlìyìn haqqul wal mahrum àwọn mọ̀ pé hakùn ẹ̀tọ́ ń bẹ nínú owó táwọn níyẹn lè sá èdè táwọn tó lè béèrè wal mahrum ẹlòmíì ń bẹ àwọn tá a deprive al mahrum àwọn tá a nù láwọn àǹfààní kan tí ò sí fún wọn wọ́n lè má béèrè ṣùgbọ́n kì í ṣe pé n tó fẹ́ jẹ ní orí jẹ kì í ṣe pé tó fẹ́ mú ní orí mu ẹlòmíín bẹ mahrum mahrum làyìn ojú òsì mahrum àti kórìmà lè wọ̀ fún ẹlòmíín bẹ ẹsẹ̀ méjèèjì ó wọ mahrum lèjìlẹ́yìn ẹsẹ̀ méjèèjì ò sí fún bó fẹ́ ṣe wàhálà náà mú rẹ̀ lọ́sẹ̀ irú àwọn èèyàn báyẹn àwọn tó nígbàgbọ́ ọlọ́run àwọn àmọ́ ẹni lẹ́nu pé wọ́n nípa nínú ìbẹ̀rẹ̀ wa obìnrin tọkọ rẹ̀ ṣaláìsí òpó àwọn ọmọ wà lọ àwọn tó dúró nígbà gbòòrò má bá ti ń ṣiṣẹ́ tó wó ń wọlé báyìí wọ́n ti máa tó owó ti àwọn ọmọ òrukàn ilé ti òpó èrò yìí àwọn ò ti máa sì máa bá wọn ìbò kéré ìgbà jẹ òru báyìí ńlá àwọn àfihàn òkè ìwà ṣe pé púpọ̀ nínú kéékèèké tí ń wọlé òun náà àbúrò ọmọ òrukàn bẹ́ẹ̀ ọlọ́run àpọ̀ àti ìgbà kí ó ṣàǹfààní kọ̀ọ̀kan wà. àwọn nǹkan wọ̀nyí téèyàn bá lè mọ̀ sí nínú àwọn nǹkan tí máa jẹ́ kí ìgbàgbọ́ kò lè pọ̀ lọ. والاطلاع على حال السلف في تحقيق صفات العابدين شيء يبعث على الإعجاب أو والاطلاع على حال salama kí èèyàn ó máa ka nǹkan nípa ìṣesí àwọn sálàbà àwọn àwọn sálàbà wọn náà làwọn ẹ̀sìn ṣáájú nínú ẹ̀sìn tá a máa wọ̀ wọ́n láwọn ọ̀sìn lórí àlàáfíà ẹ̀sìn wa látòrí àwọn sọ̀hábà òdùwà mọ̀lẹ́ àní àbáwọn tó tẹ̀lé wọn. pìtàkì kìsìfà tẹ̀lé àbídí ìmọ̀ ká nǹkan nípa àwọn sálàbà lérí ìfirinlẹ̀ ìròyìn àwọn ẹrúsìn ọlọ́run òótọ́ ṣẹ́yìn nìyẹn bàátú alẹ́lẹ̀ ìjà ìṣesí kan ni tó ṣe wípé a máa gbé kí èèmọ̀ njẹ́ ó ṣèyàn lè mọ̀ ó ń dìde lára èèyàn tí yàrá orí èèyàn ò wù a máa wù ní lórí yàrá àbọ̀ alẹ́lẹ̀ ìjà ní tó lè wù yàn lérí tí yàrá ń kà làwọn olùmọ̀ pé àsáwà àti ẹ̀jẹ̀ kankan àsáàṣe kankan lórí jẹ́ pé bó ti wulẹ̀ pé kódà níjọ́ kan kéèyàn ó mu gẹ́gẹ́ bíi láàzìm rẹ̀ rẹ̀ máa ka ìtàn sàwọn kan àgbà tó ṣayé àbúrò àpò ẹ̀mí ẹ̀rọ òfin kọ̀ ọ̀nà pé ká àti wò sọ̀rọ̀ dà jọ́kẹ́ kàtẹ́ rúbà kàtẹ́ òfin mọ́ni wàá máa wọ àwọn sàádé kó o máa kà lójoojúmọ́ àbí àwọn tó dáwọn àfa àwọn àbímọ ìtàn Imam Malik ìtàn Imam Abu Hanifa ìtàn Sheikh Ibn Taymiyyah ìtàn Ibn Qayyim al-Jawziyya Ibn Rajab Imam Ahmad ibn Hanbal àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ohun tí ń bẹ wọ́n ti kọ́ kó ti wà kéèyàn ní lójúmọ́ ìyàwó kan tọ́ba wá kàn kọ́ wá fi wọn bí wọ́n ṣe ń lo tiẹ̀ àwọn kan yẹn máa jẹ́ ìwúrí fún yàn tí sì máa ń di kéèyàn ó lè máa gbìyànjú sórí àwọn aṣẹ olóore wọ́n yà kúrò lórí ẹ̀kọ́ tìlẹ̀ a sì máa tìmí lọ́gbàgbà lọ síbi kéèyàn ó lè máa kọ́ sí àwọn ẹni rẹ̀ tàmí bẹ́ẹ̀ nìka nínú àwọn àṣẹṣe tiwọn ni pé anna òkànnà la òṣùbọ̀ ọ̀rùn nílẹ̀ kọ̀ọ̀kan wọ́n máa ń ní ìdá wọ́n ó dá Kùránì sọ́nà méje ìdá kan nú ẹ̀ yàtì wọ́n náà wọ́n kó lẹ́yọ̀ ojúmọ́ wọ́n parí ìdá kan nínú ìdádébẹ̀ fún àyẹ̀tí máa pé lọ́sẹ̀ wọ́n kó lè àpò àná. wàkánù yẹ kó múnà lẹ́yìnlá ìlàyà ìlọ́gọ́sìwé wọ̀nyíta àwọn atúmọ̀ dídìde yẹnáfìlà lóru tí wọ́n bá ń bẹ lójú ogun ojú ogun náà wà wọ́n tún jí lóru wọ́n dàgbà lójú ogun ẹni tó bá lè tẹ̀yìn lójú ogun kí ni ọmọ ìṣẹ́ wá wà ní ìwọ òjìṣí lójú ogun kankan àti ẹ̀rẹ́ fìlà lóhùn ojú wàhálà. wọ́n yẹ kúrú lọ́wọ́ wọn a máa rántí ọlọ́run ẹ̀bà ẹ̀jẹ̀ dúró wọn a máa yẹ tàájòdì àtà wọn a yan wọn lódì àtàájòdì ìmọ̀ọ́nà tẹ̀lifù mọ́ àtà ìsìtì kó làbọ̀ bá mi mẹ́wọ̀n. يسفون أقدامهم يسفون أقدامهم wọn a máa ẹsẹ̀ wọn wọn tó tí ó tó bá sọfà yasòfò sòfòfò àwọn eríkèrí àwọn ẹsẹ̀ wọn wọn a tó lóru fún wọn ẹ̀ náà bí wa tẹ̀sílù dùnmọ́ ẹ̀hún alàkòdó omijì ojú wọn yóò máa sàn wá sí parí kẹwọn báyìí wọn bá dúró ìtàn bẹ́ẹ̀ lọ. yatafakkaruna fi khalqi samawati wal ardh wọn a máa rántí wọn a sì máa ronú nípa dídá tọ́lọ̀ ń dá sánmà àti ilẹ̀. yukhadi'u ahaduhum zawjata ẹlòmíì nù wọn kódà yóò máa ìyàwó rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kama tukhadi'u al-mar'atu sabiyaha gẹ́gẹ́ bí obìnrin ṣe máa ń tu ọmọ rẹ̀ kọ́mọ lè sùn kí ẹ̀ máa tu ọmọ kó lè sùn bẹ́ẹ̀ ni wọ́n ti máa ń tu ìyàwó wọn kí ìyàwó lè sùn káyọ̀ láàyè tètè ọ̀rọ̀ láfíà. fàyídà àjùmọ̀ àná àdáyàmọ́t gbàtà bá di pé ìyàwó ti sùn ìsàlà nílẹ̀ àfúlà lè lásán ọ̀dọ́ra kí ẹ̀ máa dàgbà wọ́n rà á yọ wọ́n rà á yọ jáde ní abẹ́ aṣọ ọ̀dọ́ra wọ̀fìránṣìhá lábẹ́ aṣọ òfúra ìyàwó tó fi bóra àti lórí bẹ́ẹ̀dì ìbùsùn ìyàwó níwọ̀n ara ìdè ìsọ̀lá tó ti wá láti wá kí ọ̀rọ̀ náà tó là àjò lánàá tó sọ̀rọ̀ àbùnà ìyá. yọkọ̀símúnà lẹ́yìn àlà àǹfùsìyìn wọ àhìlíyìn wọn a máa pín òru wọn ó pín èyí tí wọn lò fúnra wọn wọn ó tún pín èyí tí wọn lò fúyàwó wọn wọn gbogbo òru kọ́ wọn ò pààyàn ونهارهم بالصيام um wọ́n á pín àwọn ọ̀sán wọn náà wọ́n á fi gbẹ̀ wọ́n nàárò òbí síyá ọ̀sán wọn wọ́n á fọ̀sán gbáwẹ̀ wọ́n tà á lò wọ́n á fi kẹ́kọ̀ọ́ wọ́n tà á lì wọ́n á ti bá ìjànáyìz tí wọ́n bá gbọ́ pé nìkan sàláìsì wọ́n sàlẹ̀ bíbẹ̀ tí wọ́n ti wọ̀ wọ́n ti wọ̀ dáwọ̀ tí wọ́n ti kírun sí la wọ́n ti dá kírun sí la wọ́n ti gbé lọ jáde lọ gbé lọ sọ kọ́ni àwọn olùmọ̀ máa gbé abàmì pẹ̀lú wọn mọ̀ ládàá tó ń bẹ nínú àwọn ọ̀gá yẹn. wà ìyáàdà tó mọ̀ rí mọ̀rọ̀ wọn a tún máa bẹ àwọn aláàárẹ̀ wọn lọ bẹ̀ wọ́n wò tó bá gbọ́ pọ̀ rẹ̀ nìkan wọn lọ bẹ̀ wò. wọn ọ̀dọ́ àwa ìjì náà wọn a sì máa dúró ju ìmọ̀ bíyà bùkátà àwọn èèyàn gbogbo dọ́lọ̀ bá fún wọn lágbára ẹnì kan ò ní sọkúndọ̀dọ̀ wọn kọ́rẹ́ kọ́rẹ́ wọ́n lè àkóso ọ̀rọ̀ ẹnu wọ́n ní wọ́n á fún bá wọn ìyá àbùkátà wọn gbogbo ìgbà ilẹ̀ fún wọn wà ní sílẹ̀ gbogbo ìgbà ẹ̀rọ yẹn fẹ́ rí wọn tí wọ́n bá ní lọ́wọ́ wọn á sí wọn á sí wọn á ẹsẹ̀ sí wọn á ọ̀rọ̀ ẹnu sí lórí wípé kí ìnira lè kúrò bá wọn. tàmúrù alẹ́ àbáàdì àsìnà àwọn ọdún tó pọ̀ ní máa ń rí kọjá lérí àwọn èyí láàtà fútu ohun takbiratul ihram ma'al imami fil jama'a Allahu akbar alákọ̀ọ́kọ́ kò ní í bọ́mọ wọn lọ́wọ́ lẹ́yìn ìmáàmù ní ó lè sọ pé láti bí ogójì ọdún sẹ́yìn òun ò mí sí takbiratul ihram lẹ́yìn ìmáàmù ìdílé kan ìmáàmù tó wá ń kí lákàtúntò tó lè mọ́tàlá sí ẹ̀yìn mọ́ Allahu Akbar òun ò bí ìsì ẹ̀ ìgboro tó máa ń dùn lọ́wọ́ aṣọ yẹ ọdún yẹn báwọn sọ́la ọ̀sẹ̀ yẹn. olóògùn mu alákọ̀tún lè mọ̀sá gbogbo balẹ̀ ni wọ́n máa ń sọmọ mọ́sálásí yẹn tẹ burú náà sọ̀rọ̀ wọ́n máa ń retí ìrún ni kì í ṣe pé nígbà tábà pè wọ́n àwọn sáré jẹ́rẹ̀ ìrànlọ́lá wọ́n ti wà mọ́sálásí ẹ̀mí wọ́n máa ń fà àwọn mọ́sálásí tọ́ka lókùnrin àwọn àmọ́ tiẹ̀ bẹ́ẹ̀ ẹlòmíì ó ti bàjẹ́ máa ní ìsìn ọlọ́run ọmọ yẹn àsìkò bàbá ń ṣe kàámà yóò ẹsẹ̀ ló máa wọ omi káàkiri yóò ẹsẹ̀ ló máa wọ omi sàlùwàlà wọn ti wá ọ ní ìmọ̀ akọ́jẹ́ pé tẹ̀sí ní ìmọ̀ àkíyè yẹn sálámà kan yẹn ní ọ̀bà ṣùgbọ́n mi ti fi àwọn sálámà ìkúráàmù lè rà mí bọ́ wọn lọ bíkọ́sì wọ́n ti dé mọ́sálásí ṣáájú ìmọ̀ àmọ́ ìbò tó ṣe fi ọ̀rọ̀ ó tún wọ̀ ní mọ́sálásí. yẹ̀fùtẹ́kìlù àdùhùn ìyáàlà àfi bàdàmọ́ ti sànàwáàtì ẹnì kọ̀ọ̀kan ni wọn wọn a máa yàtàfàkọ̀tù yàtàfàkọ̀tù ìbára kéèyàn ó máa ṣèwádìí kéèyàn ó máa béèrè kéèyàn ó máa ṣàkíyèsí wọn a máa ṣèwádìí wọn a máa ṣèbéèrè ìyáàlà àfihì fámìlì àwọn ọmọ ìyá ọmọ ìyá rẹ̀ kan bá dàmú ó ti sàrà ọmọ ìyá rẹ̀ kan tó ti fayé lẹ̀ lọ́dún tó ti pẹ́ yóò tún mọ àwọn fámìlì ẹni yóò tún mọ wá wọn lọ ẹ yóò fi pọ̀ àlẹ́ yóò tún mọ náwó fún wọn bẹ́ẹ̀ nìkan fayé lẹ̀ sí nínú ọmọ ìyá tó ti bẹ́ẹ̀ tó lọ mẹ́ta mẹ́rin yóò sì tún mọ lọ fún àwọn ẹ̀kọ́ ìyàwó rẹ̀ nìkan àwọn ọmọ rẹ̀ tó tún lọ mọ́ yóò lọ́wọ́ ṣe dáadáa fún wa wàmín hàdà wàmán hàdà àyù ẹni tó bá jẹ́ pé eléyìí ni ìṣesí rẹ̀ ka ìmánuhu ìsìkìlì àbẹ̀ ká lọ mà pé mẹ́rin ẹni rẹ̀ lókè lókè báyìí ní ọmọ àgbẹ̀ kan tó gbogbo tó ń kàkà yẹ̀ yìí nínú pọ̀ àti nínú àwọn tó ń lọ rẹ̀ èyí bí èèyàn ṣe máa ń lo ayé téèyàn tá a fi ọgbẹ́ ìyàrá yìí ti ti wá. ẹlòmíì ń bẹ bó ṣe lè jẹ ẹ̀fẹ́ ẹlòmíì sì ń bẹ ogun látòkè sílẹ̀ ojúmọ́ èyí tọ́ka sí dáadáa kan báyìí tẹ̀lé òun náà ń lò lọ náà nìyẹn ọlọ́run bá gbogbo tá a máa bá a máa máa ń tako láti àwọn àzínú àwọn àbẹ̀rẹ̀ wà á máa máa ń kọ́kọ́ àwọn àzínú àwọn òkú àwọn kò sí ìdàgbàsí máa ń jẹ́ kí òṣùwọ̀n owó làwọn àgbàdà ń ka ilé rẹ̀ rẹ̀ ìdí máa jẹ́ kó sùnwọ̀n owó ìpínlẹ̀ ọ̀gá ìpínlẹ̀ ẹwà rẹ̀ lòdì ó dàbí títí ṣiṣẹ́ àti rírun kílásìkò kò sì rí ní tí ò dáa nítorí pé dọ́là sì máa san sálárì máa bẹ̀. lẹ́bùn rẹ̀ lòdì tẹ̀sán bá yé dáadáa ó tẹ lọ́rùn kóun ṣiṣẹ́ níbi kan kóun gbowó kékeré kóun rẹ̀ ṣiṣẹ́ kóun ní owó dáadáa tá a fẹ́ kóun ṣe ó tẹ́ lọ́rùn tó kọ́ lọ ṣiṣẹ́ níbi kan kówó yẹn ó pọ̀ kọ́ máa yọ gba àwọn kan kọ́ máa ṣe ṣùgbọ́n lójú àwọn èèyàn tètè ní wọn àti ọ̀tẹ̀ ìlọ́jọ́ kò sí ibi níta ó ló máa nǹkan tí òun wá kọ́lọ́n bá kọ́ wọn fún ilẹ̀ kọ́sà wọn kọ́ kọ́ wọn. ṣé ọ̀nà ọ̀tá ara láti ọ̀hún náà àbẹ̀rẹ̀ wọn bá ń ta ní ìtòlú rẹ̀ yóò fún wa ní iṣẹ́ dáadáa sí ó sì fún wa lọ́wọ́ nílé. ọ̀rọ̀ pàtàkì àkàwà ní àwọn ìkí ọlọ́run ní ṣe rọrùn fún wa ọlọ́run láti tó ṣù wá sọ ààbẹ̀ ọlọ́run tó lè kó bá wa sàfọ́mọ́ àníyàn wa ó sì gba ẹgbẹ́ ìṣọ̀rọ̀ ẹ̀kọ́ kan wa ọ̀sọ̀rọ̀ bá wa rẹ̀ níbi ìyá ọ̀túnmọ̀dé sọ̀rọ̀ bá wa rẹ̀ sílẹ̀ وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك